Sheba. Cheers, darling. Thank you very much. Ṣòrí, lágbára tó bá dáwọ́ lébẹ̀ àmà lọ sí mi. Um, sweetie. Yes, darling. You're so different. My God, I see serious? You're so different to other women. Sherry, lying to ní wá ọlọ́run tó wá fún ẹlẹ́wà ó yàtọ̀ láàrin àwọn obìnrin ah. i'm so happy to have you in my life. baby same here. bá kò kó mi láì wà láì ní máa fún mi. ọ̀dà kan àpótí mi lọ sí i. Don't worry, alone. What if you fail me? Joe, má jẹ́ kí n side of law please promise me. Olayinka. Yes, darling. I promise to love you to eternity. Me ever once Ruby, wípé máa break heart there. You everything you that is making me happy. Oh my God. You promise me? Of course. Okay, darling. Mm-hmm. <laughs> so, please ló wá fẹ́ jọba? kí n wọlé lọ kí n. Hmm. ẹni tí tọ́ba ti wà lókè jù. wá kò sí. wọ́n rí ẹni tàbí sẹ́yìn ọ̀fẹ́ ìdáná tó ń bọ́. ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yìí ni. ọmọ ọjọ́ kan wà. wọ́n ti wà pẹ̀lú ọgbọ́n. káàdì tó ṣe wọn lọ́dọ̀. fún mi ọmọ sẹ́ksì adúmọ̀ adúmọ̀ tó ọ̀rẹ́ wa la wà bá a bá bí tuntun ọ̀ṣẹ́jọ fún mi mú ọ pé ó máa surprise bàbá fẹ́ sáré rí sáré bá wa pè wá jọ àbí ká lè tì máa lọ bí káwọn lọ. bóyá kò sáré bàbá yìí kó wọlé kó lọ pè kó máa bàjẹ́ o. Ah. àríkà ìwà ń kọrin ṣé mo sọ pé pé mo ní ìdòwú òun nílé mi kí ló ṣẹlẹ̀ gan-an náà kí ló dé. fún mi mo ní kó bá mi tábì à ń jáde ni. àbọ̀ ní kò lówó. Ah, ah. ẹ wá nígbà yìí bóyá sí ẹ gọ́gọ́ o àríkà òun lálùgbàgà fún mi pé abẹ́rà ebi mi wọ́n bàjẹ́ gan anyway máa padà wá sọ́dọ̀ tiwọ oníbèbí àbíkí ló ti ń pè ẹ́ ṣé nítorí pé o ti ń dirun o wá ní respect mọ́ ẹni fún mi ìyàwó ló mà mí rìn àwítán o bá cotton dọ́gba kí ni ìyàtọ̀ àti cotton tẹ̀jọ gbé sẹ́gbẹ̀ ara yín kò ń ṣẹ́jú ẹ̀ àwọn tó ń po cream fún ẹ àwọn ni mo ní bá lọ́rọ̀ Mr. Alege. ọ̀pọ̀ ìbàdàn mú bẹ́ẹ̀ ni madam ìwọ tètè máa ń gbọ́ correction tiẹ̀ ṣé látìgbà tí o ti ń kọ́ chain jísọ̀run ló wà fẹ́ ní respect mọ́ o wàá mọ̀ yàtọ̀ fún mi tó wà ń ta àti fún mi ìyàwó lé mọ́ lóbi láti èmi lọ orúkọ mi ò kí ń ṣe fún mi o madam tó pè yẹ ni mo fẹ́ kó máa pè mí. ìyàwó wa ìyàwó wa tó ń tún lọ bá mi pé abẹ anapo ní tàbí jáde tó tún lọ lọ jọ. ẹ wá sórí inú òpè mi ó dẹrọ àwọn tútù fún yẹn dẹrọ àìwá ah, ẹ jẹ kó rí yín pé o. Ah. ṣé gbogbo òṣìṣẹ́ máa ń ṣe ni mi ò mọ ni gbàgbé lórí fóònù lọ́gbọ̀n ta ẹ̀rọ jẹ́ ká sáré mojú nǹkan gbogbo nǹkan tẹ́ máa ń ṣe pátápátá ni mo mọ̀. ìgbà tí bàbá jọ yín lójú ojú yóò ní gbà. jọ padà máa bẹ ẹ bá wa pé àpè àtúntàdé ni. tẹ bá fẹ́ jáde ẹ jáde fún ara yìí. mo rí mọ́tò àbẹ̀. wọ́n ní kò sí nílé. àbí tí ẹ dì kò sí nílé. àwa ni oníbèbí. oníwèrè ni. Ah, ah, ah. Why do you? nípa iṣu àti wà nínú ẹni bèbí ẹni bèbí kọ olókòrò bá yìí náírà. lẹ́yìn ọ̀rẹ́ ṣé fún mi lè ṣe báyìí ṣá. ọmọ ọwọ́ fún mi yà mí lẹ́nu gan-an fún mi tó yẹ pé àjọ máa ń gist nígbà yẹn tájọ máa ń ṣeré nígbà táwọn à ń skul gbà yẹn. ó dà pé ọ̀rọ̀ ó dà pé ọ̀rọ̀ ṣe bí kí alábòóṣe fẹ́ lọ ẹ̀ ẹ̀rù ó dùn nílẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀. ẹ̀rù ẹ̀rù ẹ má jẹ́ ká blame fún mi o bí a kò ní good mood nígbà tí kí ni ẹ ṣẹlẹ̀. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí fún mi ò sí ní good mood báwo fún mi tó yẹ pé believe pé ọlọ́run ti tẹ ẹ̀kọ́ yìí dà òun rẹ́dí láti béèrè ikú tó pa bàbá òun. ṣé tiẹ̀ wá rí every time tábì bá rí mi òun ló máa ń kọ̀ǹplé ọ̀rọ̀ fún mi fún mi ah, èmi tẹ̀ máa ń believe pé bí a á bèbọ̀ lóní lọ́wọ́ láì mọ̀ pé fún mi fún ara ẹ̀ gan-an ó ní ìka èèyàn. òṣèlú bẹ́ẹ̀ ni àìṣeré mi bí ọ̀rọ̀ ní àìṣeré mi. ẹ wúwo ẹ wúwo ẹyin guys ẹ let's just forget about ah as in ẹ ká sọ̀rọ̀ business na bí kílẹ̀ fi. àbí aláìlú sí ọ̀rọ̀ o. ọ̀rẹ́ mi báwo ni ọ̀rọ̀ mọ́tò òdò ló ń bọ̀ láti yankí yẹn. ẹ̀yin ló máa bèrè lọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ mi. kí ló dé. kò sí lọ́wọ́ mi. gbẹ̀gẹ̀ <laughs> ọdún ìdìbò ẹ̀ parí jẹ́ kí n lo mọ́tò. staring at me. You're just the best among the rest. <laughs> Thank you. Can I come and help? No, no, no, no. It's your turn now. How about? Mm -mm. It's what I've done already. Yeah, I'm cute already. Yeah. My <laughs> darling. <laughs> Maybe I love you. I love you. I love you. ṣògùn so tó ti jẹun. ẹyin guys sorry. mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé to nǹkan tí àwọn ìbá ṣe fún yín èmi ni mo ṣe fún yín. mo fẹ́ position pé tó bá jẹ́ ìyàwó ilé yín ló misbehave ẹ dáríjì náà ni obìnrin ò lè gbọ́n títí títí pé kó wọ́n máa misbehave ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yẹn tí n bá ti délé màá ṣàtúnṣe bẹ̀ màá bá wí ó dẹ̀ dá mi lójú kó máa regret ẹ̀ please. ìwọ kọ́ ló ṣẹ̀ wá ó ti yé ṣòwí yàn tó ṣẹ̀ wá ó yẹ ká ẹ kó mọ̀ kó ṣẹ̀ wá ṣòwí tí ojú máa ń ṣe pin a máa ń yọ tá a máa fi wọn ojú ni kí ojú lè mọ̀ pé kọ́ tó ń ṣe ò dáa ó ti yẹn ṣe wáá rí èmi fún àmì o ibi tí bá ti ṣe ó dáa o mo ò ní ẹ́fà láyé mi mo ò lè ṣe kalẹ̀ bẹ́ẹ̀ mo ti bu yẹ̀pẹ̀ lé ẹ̀ dání mi dẹ̀ ti búra sí pé ní ayé mi tí máa fi kú tí màá fi wọlé ọlọ́run sùn mo lè ẹ́fà délé ẹ mọ́ àbí tó bá ń ṣe wedding tí bá débẹ̀ kó yìnbọn pa mí tó bá ń ṣe némì tó bá jẹ́ pé ọmọ yẹn ló bí fún ẹ tí bá dé ibẹ̀ kó pa mí dànù. sọ́rọ̀ òun skills máa bínú jẹ́ ìgbọ́dọ̀ ẹ̀ sọ ohun ọmọ òun tó yẹ kó sọ ni tó bá yẹ pé ìwọ̀n tójú ẹ̀ rí nílé ẹ̀ bàtà délé ẹ̀ ó ṣe bóyá yẹ kó sọ lórí sọ ẹ̀. àmì mi mọ̀ fún ọ náà bẹ́ẹ̀ ó yẹ ká tọ́ka gbàgbé ẹ̀ nà. ọṣẹ abc èyí tó ń sọ pé òun ní délé ẹ̀ mọ́ yẹn ó ṣe nǹkan tó fẹ́ sọ nìyẹn èmi àwa àtúbẹ̀ ṣe mọ́ lórí ìkòtò tó wá rí ah, ah, lọ́wọ́ ìyàwó ẹ̀. Ah, ó sì ẹ ẹ sọ̀rọ̀ náà ṣé kìí ṣe fún mi fún mi dábàá gbé fún ẹ àbí àbí o ní problem gẹ́yẹ òun fún ẹ ní problem. ẹ̀yin guys kò yẹ kó tó yẹn náà ó i mean ọmọ ọmọbìnrin lọmọ yìí náà ó lè misbehave ẹ má ẹ má yẹ kó bìnrin dàrin wàrú náà a ti ń bá wa bọ̀ ọjọ́ tó ti pẹ́ náà. misbehave àbí ìṣòro àgùntàn jẹ́ ní abẹ́ gẹ̀ẹ́sì ṣá iṣẹ́ ọwọ́ ọ̀lẹ wa là ń jẹ ó ti yé sìn tó bá ní anything tó máa pa wá pọ̀ kó jẹ́ ẹ̀sìn as in lásìkò yìí nísìn gangan gangan ṣórí lẹ́yìn ìní ká máa ṣe kíni ká máa pàdé mọ bó wàá fúnra mi lọ́sọ̀ tó bá kú ṣe wọ̀. orí wò ó pé àyè wo ló ṣe fún wa jọ́n tó lọ lọ ó jẹ́ mílíọ̀nù kan yẹn gbà mí kọ́sìmù ò lè rí ẹni lẹ́yìn ìní ṣègùn bẹ́ẹ̀. ó ti ń bínú jù náà mi ṣàlàyé ó ti ń bínú jù jàre. Ah. Merci, Pablo.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 Thoughts of you alive will keep me always suffocating. Never coming close, your papa stay policing. come on, kí ló ń ṣì lọ? A ṣe ìyàgbé. Yẹ́rọ ìwọ ni ẹ̀rọ náà school. Àtàwọn ètò ìlú. Golden class. Níbi ló kà sí. Sori. Bọ́lá ní ọ̀rọ̀ bọ́lá ní ọ̀rọ̀ àwọn ẹ̀rọ. Wọ́n lè máa bẹ̀rẹ̀ lọ́dọ̀. Ẹ wá sábà bá wọn àwọn ayé rẹ̀. Ọ̀rọ̀ ayé mi o. Mo máa ń bá bẹ́ẹ̀ mo máa ń bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló dé náà. that's too much of you ó yẹ kó fi wọ́n lẹ̀ náà. kì í fi wọ́n sílẹ̀. ó ní bó ṣe ń gbìyànjú ọdún wọn ṣúra ẹ̀ táwọn rí ọṣúra ẹ̀ onímọ̀ pẹ̀lú àwọn àtàlẹ́. jókòó ilé. jókòó àtìyàn ń bọ̀. máa bẹ́ẹ̀ lómi. hello dear. hello ọ̀rẹ́ mi àṣọ wa ókè mo ṣe ní kí n pè é náà ni. <laughs> báwo ni. sáré lọ sí complex kan lérí àmì ni mo lọ ra ẹ̀jẹ̀ ọ̀tí máa fi ń jẹ́ lérun mi torí pati kan wà ṣó máa lọ àwọn èèyàn gidi wà ń bẹ o. Ah, pati nínú ìbádé láìka ti wá síbẹ̀ yẹn náà bọ̀ tó ṣàmú bí abẹ́ ṣe máa ń ṣe kò kí ń gbà kí n jáde mo bóyá máa ń ṣe wọn ìwà èmi ìfẹ́ wà lẹ̀. do you need to tell him ọ̀rọ̀ tiẹ̀ yé mi mọ́ ṣé gbogbo ibi tó máa ń lọ ló máa ń sọ fún ẹ ni ah, ah, àti ẹ̀rù yìí kò já náà ó tó ló sọ ẹ́ eh, but ó tó dẹ̀ ni o má worry má worry kí ni dress code. kò dress code kankan jà you just dress very nice and sexy I trust you now ẹ eh, o múra jù. ó jẹ́ kí n lọ change màá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Let someone tell me what you know about love. Thank you for the text message, prayer. All right. Mo ti gbọ́, mo ti gbọ́. Oh, mo ti gbọ́ sẹ́. Màá lóògùn tí bá ti jẹun tán. Mo ti gbọ́. Ah. Lọ ṣe gan. I know you care about me. I know. I know I will. Okay. Go down, Jara, I'll show you I will call you later on the day. <laughs> I love you too. No, I love you more. <laughs> all right. Bye bye. Ah. Yeah, block. Yeah, I'm I'll take another one. Ah ẹ̀yin bẹ́ẹ̀ nǹkan mi ń gbọ́dọ̀ tí ṣe fún yìí ẹ̀yin ya picture. àṣà ni ya self Instagram straight. ẹ wò bá mi rí tí wọn kì kú wa ókè náà. ibi ìlà ń lọ oníkọ̀wé ṣe ni o ṣọ́bà àbẹ̀wá láyé ni àbí àwọn àjọ sgọba kálùmọ́lá ṣe máa package gbé bẹ́ẹ̀. kí ló máa ń ṣe é gan-an tó fi múra tó mékọ̀pù tó rẹ́rẹ́ tó kàn dúdú ó wá dé bíbà tó ń sè wá ń béèrè pé bo là ń lọ. mi ò mọ oníkọ̀wé ṣe ni kò sí bàbá láyé kankan gbé sista mi ló ní pé káwá rí àwọn fún àfẹ́ bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà very very important sista rẹ̀ wọ́n wọ́n ní yìí ní ìrẹ́bẹ̀ sista rẹ̀ o tó bẹ̀rẹ̀ sista mi máa ma wọṣọ ara mi ọ̀láta àbẹ̀wò tó fẹ́ fún mi tí ẹ̀rọ tó bá débẹ̀ ń sìn wọ́n máa tẹ̀lé ẹ ẹ̀yà pàtó ẹ̀ṣọ́ lọ lọ ẹ̀ṣọ́ ara lè ní ilé òní ìjọba sista rẹ̀ ní lọ bọ̀ ṣé ìwà ẹ̀yà tàtó ni ẹ̀ṣọ́ mo ti fẹ́ lé bí mi kí ló ṣẹlẹ̀ ìwé àǹtí mi ti change so wọ́n kọ́ làwọn fẹ́ yí wa ni ọjọ́ kàlọ́ ṣó tiẹ̀ rí tí àǹtí ẹ bá fi lè complain nípa anything tí mo wọ̀ yìí i swear that my living god máa dẹ̀ tí wọn yẹ máa sọ̀rọ̀ sí wọn máa gbọ́ wọn lẹ̀ tuurutu èmi dẹ̀ máa support ẹ̀. bẹ́ẹ̀ni ṣé wọn bẹ pa ṣé ká lọ àbí ká dúró. rárá ah, ah. a máa lọ a máa lọ a máa lọ mọ. àwọn ọdẹ ma ò ní sọ. no ẹ má ẹ má wọrí láti ẹ lọ jáde ọ̀rẹ́ mi ni ṣó ṣó ṣó dùdù. òun ló ti gbọ́ yàn báyìí tiẹ̀ sọ báwọn máa ṣe bí wèrè o. bébì ń bẹ fẹ́ sàn kankan fún ẹ ni It's not worrying me. Not worrying me. It's not coming up. Money and disturb me. What's in the bag? Kí ló lè kó jẹ́ tó fẹ́ sọ fún mi? Don't tell me, tell me anything. Okay, ó eh, ṣàmì ọkùnrin tó wà ní Dubai. Ọkọ ẹ̀ tó wà ní. Ọkọ eh, Jídé. Oh, Ọkọ Jídé. Eh, last born àwọn ọmọ mi wà. Oh, oh, oh, you told me about him. Mm-hmm àwọn wá pè mí páwọn ní problem báwọn ṣe business kan pé business ẹ̀ ṣáà àwọn ṣáà lose owó so àwọn ìdòwò àwọn ìdílé fún hundred thousand níwájú ọlọ́run àtẹ̀yìn mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ seventy thousand nìkan ló wà lọ́wọ́ mi. ní gbogbo àti bá tẹ̀lé help me with eighty k kí n fi kú seventy yẹn that's one fifty kí n fún ọ one fifty yẹn ṣé kò tí mo sọ yìí sọ nǹkan tí mo ní kí n sọ fún yín ní five hundred bá fún ọ one fifty mo ṣáà ti try now àbí. ṣé mr adéwé tó ń sọ̀rọ̀ nípa yìí bíi broda ló jẹ́ sí wọn. Mm-hmm. broda àánú ẹ ló jẹ́ tí bó ṣe ọdún wẹ́ẹ̀dì rẹ̀ á gbàdọ̀ bá lọ àánú ẹ ní àánú ni. ṣé ìkan tó máa ṣe ló pẹ́ máa hmm. fún ẹ ní check seven hundred thousand. Hmm? seven hundred k but five hundred ló náà wọ́n need now. Oh, kò mean anything kan tó fẹ́ lò fún ó lè wà very important it might be more than that but ó lè má mọ̀. bíbí wo five hundred yẹn gan ti pọ̀ jù ṣé wàá fún mi ní eighty k kémi fi kú seventy tó wà lọ́wọ́ mi tó jẹ́ one fifty kí n lè ra fún wọn ẹ owó yẹn ti pọ̀ jù náà seven hundred. ó ṣàmọ̀ pé àná mi ni wọ́n màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn kan àná lẹ̀ kó ba lè fún mi yá o. ó <laughs> máa bá ẹ̀dẹ̀ bọ́ mi nìyẹn ó máa dáná lẹ̀ bíbí seven hundred. Ah. Maybe you share God bless. How bad you? You keep telling me pé you've had me, o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ, but mi ò rí any changes kankan. I mean if my mi fi máa yẹ pẹ̀lú àwọn that was mọ́, yàtọ̀ sí gbogbo mi nìkan. me, mi, is ti sọ fún mi rẹ̀ ti gbọ́. Ẹ fẹ́yìn tell anybody àbí no problem. Wọ́n ti gba anybody with gbogbo mi just only pide mi. Tọ́lání, she. I mean, I'm bá sọ̀rọ̀ tó ń ṣe? <laughs> Àbájáde, ẹ mo ní mo ti gbọ́ mo kí ni mo ṣe ẹni tó ní wọ́n rọ̀ kan lápẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ mi rà mí ní pé máa change kí lẹ́tí fẹ́ kí n ṣe ó ti gbọ́ ẹ̀fẹ́ yìí pẹ̀lú ní bọ́ọ̀dì kò sí problem kò ní tẹnu mọ́rọ̀ èèwọ̀ wọ̀ Tọ́lání Tọ́lání èmi lè mọ́ lójú ìpín ìmọ̀ ju ti bẹ̀rẹ̀ mi ò lójú sí ibi kí n ṣe ẹni tí wọ́n dìde kò nǹkan tí mò ń ṣe ah, ṣé mi lè bí mi ò lójú bójú mi ṣe rí nìyẹn <laughs> ó dáa kọ́nà jẹ kò gbọ́. èyí ó wá pè mí pé àwọn ọmọ bá mi ṣe visa kí n wọ́wọ́ tíkẹ́ẹ̀tì ah, èmi ò mí dẹ̀wò pé visa kí n fẹ́ lọ ṣe ń Dubai tí mo máa fi yẹ ni wọ nìkan sílẹ̀ sí Nàìjà màmá ìfi ọkọ mi sílẹ̀ sí Nàìjà màá wà ń Dubai kò possible mo ní kó má wọrí lèmi sọ fún wọn. Um, má wọrí màá get owó ticket for him. then you can go. màá fi ẹ sílẹ̀ sí naija èmi á wà Dubai àwọn ọmọ ọlẹ́sẹ̀ ṣoṣo yẹn àwọn ọmọ oníṣòkòrò ti ń rí wọn máa disturb ọkọ ti tèmi èmi àwọn tí wà ní Dubai àwọn tí wọn ò tó ẹ lọ́jọ́ orí àwọn tí wọn tó má ṣe yẹsàyẹsà fún ẹ àwọn máa toast èmi Ọlọ́run máa jẹ mi ò lọ́sẹ̀ níbi ẹ o baby ṣòro èrè mi àti ẹ níbi bá fa ìkara àwọn àtẹ̀lé ni so i'm going nowhere. baby as far as i pe trust you, láàrin màtí ẹ so kò sí problem kankan. wọn bẹbí fi trust sílẹ̀ èmi trust but àwọn girls èmi ò trust wọn. i trust you and you trust me. wọn lè tempt ẹ náà mi trust àwọn girls yẹn but tó bá ní pé wàá tẹ̀lé mi ṣá o mhm, màá lọ tó bá ti tẹ̀lé mi lọ sí anywhere. ah um, da, da, da. ok um, o fẹ́ kí n tẹ̀lé àbí. wàá tẹ̀lé mi iṣẹ́ yẹn ah mo máa wà on leave tó bá ti di next week. ah o tó bá ní three months leave. Ah! Atumala nìyẹn o. Ah, that's nice but ah, three months visa me àti ẹ owó yẹn máa fẹ́ pọ̀ díẹ̀ because visa yẹn wọ bíi three to three fifty thousand wọ́n lè visa ti tèmi fún No, who you yẹn máa fẹ́ pọ̀ díẹ̀ àbí kí ló a bí akóbá mi send owó díẹ̀ kí wọ́n fi fowó kù kí wọ́n fi ṣe. Mm-hmm kò send account number wọn sí mi then. Hmm. account number kìíní ni màá send sí ẹ màá yà yà fọwọ́ jẹ sí. <laughs> o ṣe gan thank you so much god bless you. ọ̀rẹ́ nǹkan tí mo sọ yẹ sórí bí ìyàwó mi ṣe wà rẹ Ọlọ́run dídì dá yín ká tìtọrẹ mi hmm. bí yín ká ṣe wà rẹ mo mú jẹ ń sè tó bá wá sọ́dọ̀ mi ó máa bá mi fọṣọ kódà á gbé ilé ṣòdò àrí bó ṣe wà ẹ́ ọba ni láàrin àwọn obìnrin tó kù mo ti gbìyànjú mo ti test ẹ in so many ways kò fi ẹ̀kan báyìí kò fi fail mi. ó rí bí mo ṣe ń wù ẹ́ bẹ́ẹ̀ tó ti wọ one times already mo ń wù ẹ́ bí ìgbà tó yẹ púpọ̀ ló ń sọ̀rọ̀ mo dẹ̀ wọ́n pé pàdé mi yẹn mo wọ̀n kó sharp mo wọ̀n kó sharp wọ́n má gọ́ra ẹ̀ o gbogbo obìnrin pátápátá ìkọkàn náà ni wọ́n ah! kò sí èyí tó náà kò sí èyí tó gbádùn jẹ́ kọ́wọ́ ètò ìkúdà kan èmi bó ṣe ń wò mí yìí n tó fẹ́ ìyàwó mi sílé fún mi fún mi ń fẹ́ mi lójú ń fẹ́ mi ní mo ń fẹ́ mi ní everything lọ́kàn mo sick. ṣé báyìí àbí àwọn ọ̀dẹ́kùn ṣe. Tell me what you know about love. Let's tó bá wà gbóná mọ́ kò bá mi torí ọlọ́run. Some will say love is an illusion. Some will say love is crazy. Some will say love is a stupid thing. mo ti ìfẹ́ dùn yóò yí. ìfẹ́ dùn yóò yí. ìfẹ́ dùn. Shut your What you know about love? Let someone tell me nǹkan tẹ̀ méjèèjì kò lè solve problem kò lè solve problem tó yẹ sùkúrù gbègbè bí ebi rè ẹ ọkùnrin náà mà ṣe pọ́nlé ọkùnrin ló sùkúrù ló sùkúrù báyìí fún látàárọ̀ jẹ́ ká rẹ̀ yàtọ̀ wà mọ̀. ó ní kókó dáa ìdí mú àwọn náà bàbá yẹn bàbá yẹn bàbá yẹn bàbá yẹn bàbá yẹn o ti bọ́ dàbí o ti bọ́ dàbí. Ah, i'm telling you kí ni fún mi gbàdá fojú mi fún ah, mi ti kí ọmọ fún mi ọmọ pípé ìgbà sọ pé tí obìnrin bá pẹ́ dé àjẹ́ ló máa ń dìjà má má bìlìbò tó bá kú obìnrin yẹn wálẹ̀ láti lè wá fi méjì méjì nínú wọn tó gbádùn má lọ má sọ̀rọ̀ ẹ̀ o. ṣòro iye kan tẹ̀lé ṣe ẹ̀rọ ẹ̀ trust ètò ẹ̀rọ yìí kódà kó trust ètò ẹ̀rọ all beautiful jẹ́ kí ọwọ́ wọn tẹ̀ kú dáadáa mo fẹ́ wọn sí ilé o mo fẹ́ wọn sí ilé o tó bá ti dé lẹ́bù kan ọgbọ́n nǹkan tí yóò bá sọ yóò bá sọ yóò nípa pẹ̀lẹ́ ajẹ́ àbáyé mi ṣe ìfẹ́ yóò bá yọ̀ ọ́ ọmọ yìí ìyàwó ẹ̀ ní best ìyàwó ẹ̀ ní best.

You want to ìwọ lóbìnrin láàrin wa náà ah, ìdúró sí ìbẹ̀rù sí ìfẹ́ tó jọba tẹ̀lú báyìí kíchìnì rè oúnjẹ wọn abẹ indomi wọn abẹ bíi ti wọn abẹ ìwọ sóúnjẹ fún wa fún ẹka jẹ. ó yẹ kẹ́lẹ́ mọ́ fún wọn nà ṣàpọ̀ pa àwọn bọ̀ ọ̀rọ̀ mi à ń ah, táyà jà. ó jẹ ọkùnrin tó bá ṣe ó yàtọ̀ sí tóbìnrin bá ṣe tóbìnrin máa ń dùn ju ọkùnrin lọ. kí ló wá wà báyìí. indomi wà ẹ̀wà wà fúláwà tí máa ń sọ fún ẹ gan-an yẹn náà wà. táwọn ọmọ ṣé kò sùn lónìí kọ sí ọmọ bẹ́ẹ̀ yẹn o. olódó bá wo àfúláì fún báwọn nàìjíríà ọ̀hún níwà yẹn yàrá wà ní ilé ìgbà yẹn yẹn wọ́n bẹ ọ̀sùn bàjẹ́ láti ẹ̀rọ rẹ̀ jẹ́ sùn nínú so fún ma fi yẹn wọ́n sún jẹ́ fún bá díẹ̀ kí wọ́n lè jẹun àti wọ́n sàn ẹ̀ ń rún mẹ́ ẹ̀rọ wà ní bó bá ti ṣì ní wà ní ẹ̀rọ àti kéèké. lọ́dọ̀ wà. ọ̀ ṣòkòtò I'm for Calabar. I know they look good your face. For ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi Bímbọ́ ojú ẹ̀ máa ń dán oh. you really looking good. thank you. ẹ ti ẹ̀gbọ́n ta ló fẹ́ mọ̀ pé wọ̀nyí wà ní ọkọ báyìí. ah ọ̀rẹ́ mi torí mo mọ owó ni. ah èmi fún ara mi i don't cook for my husband. yeah tó bá ti mú mi time tó bá mú mi ni mo lè sọ pé bó ṣe máa jẹun tó bá ní jẹun kò jẹ́ ká mọ̀ má ṣe sọ́gbọ̀n fún ẹ̀hún gan wa máa wò pé àṣé ah, mi mo sọ̀rọ̀ tán ni ẹ̀. babes ẹ̀yin ò lè gentle fọkùnrin you don't understand o mọ̀ pé ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ bí èèyàn bá ṣe ṣe tó bá action lé ẹ ọkùnrin ọmọ rẹ̀ síbẹ̀ sí pé káàsà màmá o. <laughs> Oh, hmm. ọlọ́run ò ní jẹ́ orí bójú tèmi náà ṣe ń lọ mo jára mi gidi gan ni gbogbo bó ṣe kọ́ mi gẹ́lẹ́ òun lèmi fara mi ṣe ṣọyí tó bá ti tẹ̀lé àwọn òwèrè ẹ̀ lọ báyìí èmi náà ti gbọ́n èmi náà ti náà boyfriend tèmi tèmi náà ń pè. jẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ kókó ń jábele kálukú ń ṣe tiẹ̀ nílùkà yìí o gbogbo nǹkan tí mo sọ fún ẹ báyìí ló ń ṣe ó ṣe ń dán mi ò lè wá kú tó understand ọkùnrin kan ò lè wá pa mí o look at your hair ọmọ yàtọ̀ yàtọ̀ inú mi kàn ń dùn ni. ṣé wàá da kọkùnrin kan wá sọ mí di toothpick lọ́wọ́ yìí ó ti wọ́gbọ́n ó ṣe toothpick kò rí bó ṣe rí ni. Ah. mi lè wá para mi kọrin kan ìwà para mi. ó yá jàre ọmọ mi mo jẹ́rìí ẹ̀. sọ̀rọ̀ rẹ̀ nìyẹn kò nídìí owó owó wà lọ́wọ́ ẹ̀ ẹ nǹkan tó kọ máa ṣe fún mi ni pé gbogbo àwọn ipò gbogbo àwọn ọ̀rọ̀ tó máa sọ tó máa jẹ́ kí gbogbo ẹ̀ tutù sí lára mi sì ẹ̀ mọ bó ṣe fẹ́ ṣe náà o mọ̀ mọ̀ gbogbo àwọn level yẹn náà mo bó ṣe máa ń lọ náà. ó ti ń padà sẹ́yìn ó ti ń padà sẹ́yìn ẹ ah, ah. o ò tiẹ̀ lè mọ̀ mí náà torí pé o kì í jẹ méjì ṣùgbọ́n àwọn tó wà ń jẹ méjì mẹ́ta mẹ́rin àwọn yẹn náà lè ròyìn mi inbuilt battery ni mi gbà bẹ́ẹ̀ ṣorí bó ṣe wà kò ṣe yọ rárá charge yẹ bọ̀ tó charge pa as in tí Invidj tó bá charge pa tó ló tún ní battery saver sórí kò wà lórí Instagram ni o wà lórí Snapchat ni o wà lórí FB ni o wà lórí WhatsApp kó tún máa tún gbọ́ orin kò ní kú ó dàtí fẹ́ gbọ́ sórí fẹ́ gbọ́ ìwọ tọ́ látàlẹ̀ látàlẹ̀ mọ́jú láti mọ́jú mọ́ alẹ́ kò ní kú ara rẹ̀ ah, tí n bá mú kíní tó bá le as in tó bá le tán àwa ròyìn fún ẹ. ó ti yé mi bá àti jẹ olè báyìí ẹ tó bá ti dọ́dọ̀ ẹ olè wọn máa sọ gbogbo yẹn wá fi sí ah. action má sọ̀rọ̀ ju o ah, ah, kò tún láìkè èèyàn tó bá ń sọ̀rọ̀ jù. àmọ́ wa wa wa wà á máa jẹ́ kó yé òun náà kókó ṣe nọ́mà. òun gbogbo ni nọ́mà gbogbo gbàgbé òun gbogbo ló ń pè nọ́mà. tó bá ti ṣe nọ́mà oh. èmi gan á ṣe nọ́mà. ìyá bẹ́ẹ̀ kó ṣẹ́ sí lórí ìwọ ṣe gbogbo kò ṣáà ṣe gbogbo yẹn. Eh, gbàsílẹ̀ gbàsílẹ̀ ẹ mú kàn ní kí n sáré fún yín ní information kékeré kan ni ẹ wo ẹ máa lọ lé báyìí báyìí báyìí báyìí ìyàwó yín wà pẹ̀lẹ́ nìkan lọ́wọ́lọ́wọ́ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ nílé yín gangan ẹ ṣáà lọ síbẹ̀ ẹ máa rí pé nǹkan tí mo tò tọ́ ni. ok ok. nígbà tí nǹkan tí mo sọ kò yé yín dáadáa ọ̀rọ̀ yín tó introduce yín sí mi ṣé kò sọ fún yín ni ẹ mọ nǹkan tó ń jẹ́ big strong and reliable èmi gangan tó ń pè bẹ́ẹ̀ ni mo wà pàdé gbìtò ẹrí tó bá le ẹni oníṣẹ́ nǹkan mi ṣe méjì mi ṣe mẹ́ta ẹ márùn tí bá ti dorí tẹ̀ tó yẹ pé àágùn yẹn láti orí mi báyìí kó máa kan ìsàlẹ̀ mi báyìí ọlọ́run ọba gbogbo àwọn tó ti tọ̀ wò ló ń jẹ́rìí mi ẹ má gọra yín o. sọ̀rọ̀ ẹ tèmi tó bá ti bá ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹ kó ti sọ fún ẹ then listen ṣorí ọ̀rọ̀ àgùn tó fẹ́ jábọ́ láti irun orí ẹ̀ sísàlẹ̀ yẹn ìyẹn kì í ṣe problem to because mi ò ní fẹ́ kí àgùn rẹ̀ kó strain mi but as a matter of fact nǹkan tí mo ní mo fẹ́ òun mo fẹ́ kó fún mi ṣe ọ understand tó bá ti lè jí mi dáadáa tó lè fún mi ní nǹkan tí mo fẹ́ rẹ̀ nítorí money is not a problem. ẹ wo ṣe o. mo ti sọ fún náà àwọn tó mọ̀ mí mọ̀ mí èmi ò kí ń ṣe méjì mi ṣe mẹ́ta. ó ju báyìí náà lọ rí. ó ah! ju ta nìyẹn. èmi ni sèré. ṣe bẹ́ẹ̀ sọ kókó travel ni. shut your mouth. ó ti travel but èmi náà mo ṣì ní kí ẹ̀ nǹkan tí wọ́n fẹ́ kó ṣe ló wáá ṣe. kí ni yóò dé bu mi lọ́wọ́ rí o bu mi lọ́wọ́. lọ sí ilé kan. díẹ̀ mo ń bọ̀ wọ́n lè mi ò tilẹ̀kùn. àtẹ̀kùn wọ́n ló mọ orí nìkan ṣe ń há lọ́wọ́ ìwọ o. ilẹ̀kùn yẹn há ni. ó wá mi ò mọ̀ pé ó kò mi bá ti wọlé látàárọ̀ báwo ni dẹ̀. báwo ni dẹ̀. máa padà sí níbo lóòrùn pọ̀ sí ń bọ̀. níbo lóòrùn pọ̀ lọ́mọ ń béèrè lọ́wọ́ ẹ̀. fún mi ah. mo ní mo fẹ́ tọ̀. ẹnu mi rèé tọ̀ sí. Ah. kí ni ìtumọ̀ gbogbo yẹn. bí a kò ṣe dictionary ẹ̀ wá mírìnà ń bẹ̀ ìwọ fi èmi lẹ̀ sínú ilé látàrí owó adé ń sọ fún mi pé o fẹ́ tọ̀. ah okay má bínú i'm sorry about that. you're sorry about that tún padà àná ò lè tọ́ ìpamọ́ ní kọ́tù lọ́jà rẹ̀ àná ò lè tọ̀. fún mi sọ fẹ́ ṣe mí lẹ́sẹ̀ ni. mo fẹ́ ṣe ẹ́ lẹ́sẹ̀ ni tí bá ní gbọ̀ngàn ó yẹ kí n pa ẹ́ ni wọ́n bí báyìí wójú mi o mi ò ṣe ìyàwó wèrè o ó fi mílẹ̀ sí nínú ìgbà látara orí ń fọ́ mi ó pé báwo lára ẹ o ṣe wà ókè o kó tẹ̀ pé fọ́ mi kó ní pé ṣé mo wà ọ̀rẹ́ òun wá dé ìbàdàn òun wá sọ fún mi pòfẹ́tọ̀ má tọ́ ìtọ́ náà kí n máa rí ẹ orí ń fọ́ mi. Ah! kí ló ṣe ẹ́ irú báwo. mo dára o yà ọsùn yà ọsùn yà nísìnyí. ibo ni kí ilé wà ní sùúrù ní sùúrù àwọn dọ́kítù sí i náà ń ha pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kíbo wá farabalẹ̀ farabalẹ̀ kíbo ló fi kí lè sinú ẹ à ń lè lọ́ọ̀kì lẹ́kùn. ànilọ́kì ànilọ́kì ànilọ́kì. àṣù ní lọ́ọ̀kì lẹ́kùn nígbà tó yàtẹ̀ ń jáde nínú létà ní lọ́ọ̀kì lẹ́kùn ọtí àdọ́dọ́ ọjọ́ tọ̀ nà. ọmọ mi jẹ fẹ̀yìn jáde. ẹyin bíi ti báwo. mo fi ìbú dà. ìbú màrúkú irú inú wo lélẹ́yìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ oh God irú ìwé lè bá. Ah! ọ̀gá wa o ẹlẹ́gàn àgbà wa abẹ́tẹ́jáde ẹ̀sìn kì í má dá yín púpọ̀. Hmm. ṣẹ́rí bá ṣe jọ ń gbé àdúgbò yìí mo rí ẹ̀yin méjèèjì nírìí ẹni tí mo lè fi ọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ tí ò dẹ̀ ní jáde ah. a ní àṣírí gan àṣírí àtàníyàn orí tán pátápátá <laughs> àṣírí àtàníyàn ẹ mọ̀ yàn ẹ mọ̀ yàn ọmọ ìyá ni wa. ṣé wàá rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ọ̀rọ̀ tó ń bà mí inú jẹ́ ni. Ah, ah, ẹ̀yin. ó dá mi lójú pọ̀rọ̀ mi ò lè yé yín àfi tó bá yẹ pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí ó ṣẹlẹ̀ sí yín ló kù ah, ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ lè experience ẹ̀. ọlọ́run jà ríru ti yín. ẹ wo ọlọ́run jà ríru tọ̀dọ̀ yín sẹ́rí ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ tí àgbàlagbà bá ti ń ṣe báyìí tẹ́ sọ̀rọ̀ báyìí tẹ́ sọ̀rọ̀ báyìí tó yẹ tẹ́ tún làágùn ìbànújẹ́ olówó wàhálà tálíkà ni ńgbà ọ̀tẹ̀dọ́lá ní kọ́lọ́mọ́jà ríru tòun sáwà àti ọ̀tẹ̀dọ́lá dànù ni àbá àti déńdé wa àá ti dànù. Eh, eh, ọlọ́run jà ríru ti ń jẹ eh, come again come again. ẹ jọ torí ọlọ́run ẹ ṣáà mọ ìyàwó mi fún mi. ìyàwó mi mo fẹ́ kí bá mi mú lọ́rùn ọ̀wọ́. ìyàwó yín. ẹ̀yọ́ wa yá wa ní fọ́tò. àbí kí lẹ fẹ́ ṣe. nǹkan tí mo sọ kò ní. ìyàwó mi ń ṣe ṣìnà. Ah! Ah! àǹtí ń ẹ máa tọ́jú wọn gan. kò sí nǹkan tí ọkùnrin ń ṣe fún obìnrin tí mi ò ṣe fún fún mi. ẹ tọ́jú wọn gan. níwọ̀n bá àtàgbára mi ká. Ah, wọ́n ń ba ọ́fíìsì yín jẹ́. o ah, burú o burú o burú o burú tó bá jẹ́ pé irú ìyàwó ruwa ni kò bá dà. kò sí wàhálà nǹkan kékeré iṣẹ́ kékeré lẹ gbé fún wa á ṣe àti serun sẹ́bà dáadáa ọ̀yà ọ̀yà. bẹ́ẹ̀ ni dáadáa mọ iye tá a ti ṣe <laughs> nítorí tó jẹ́ pé iṣẹ́ tó rọ̀ wá lọ́rùn jù ni kéèyàn mú un sí náà. bẹ́ẹ̀ ni àmọ́ ó kàn jẹ́ pé ṣe mọ̀ pé gbogbo nǹkan náà yìí lọ lọ́wọ́ fífò ó ti yẹ yín iṣẹ́ tó wà ń bẹ̀ ṣe gan-an yọ̀nà yín lówó. dọ́là ti ra ẹ̀sìn. yọ̀nà yín lówó. ẹ̀ẹ́ mi náà ni mo fún yín lówó bí èlò ni kí n fún yín. yọ̀nà yín tó bí hundred hundred. Ah, ah, ẹ má dáhùn jàre two hundred ni. two hundred. fún kí ni mi ò ní kẹ́ bá mi pa mo ní kẹbá mi ṣóyún kẹbá mi mú ní èwo ní two hundred. ẹ o náà ni iṣẹ́ tẹ́ gbé fún wa náà lè ah, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n mọ́ǹsì náà bá ní ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá mọ́ǹsì náà ṣe mọ̀ pé yóò lọ ilé ọtí yóò mọ̀ mu tilẹ̀ yóò mọ̀ mu lo tilẹ̀ di ijọ́ tí wọ́n bá gbé wọn wá bí wá bẹ̀ ni tọ́ba ìjẹ́ pé hòtẹ́ẹ̀lì ni wọ́n fẹ́ lọ tí wọ́n bá gbé hòtẹ́ẹ̀lì kékeré tẹ́rù pé narin kíngì wọ́n gbà àbí wọ́n gbà joseph tẹ́ lọ lé gbórí ẹ̀ ń ta ẹ mọ ẹjẹ́ ń gbà. ìnáwó ńlá ẹmẹjẹ ń gbà. ìnáwó ńlá ni àti pé bẹ́ẹ̀ ṣe wò ó àti ṣerúṣẹ́ ìrí tó jẹ́ pé a bára wa lẹ́wọ̀n ni ẹni ó gbéṣẹ́ fún wa ló padà gba béèlì ó sì níye tó fi gba béèlì bóyá ká wá sọ̀rọ̀ owó nkúná ní ìsìnkẹ́ fún wa ká lọ sí ní tá ṣe. Ah, ok ẹ jọ ẹ dín mi lówó yẹn torí Ọlọ́run ẹ jẹ́ kí n fún yín fifty fifty thousand. Ah! láyé. Ah, ẹ mọ tó bá jẹ ẹ mọ iye tó ń da rúùmù ní orí ẹta ni tó bá jẹ pé rúùmù kan ni hmm. dábì sọ wọn látàlẹ mọjú lọ́wọ́ owó mi tẹ wọn ní ọwọ́ bá ẹ mọ pé owó ti kásẹ̀ lẹ́nu ni. ẹ máa tó ṣẹlẹ̀ ẹja lọ ẹja lọ kò lè bọ́ sí i tó dìgbà mi ṣe bá rí nǹkan mi tẹ lè wá sí. ẹ gbọ́ ok ok ẹ jẹ́ kí n fẹ́ mi ìjọ wọn fún ṣe rí owó tí mò ń ná ìwé ìbànújẹ́ ni kó dùnmọ́ mi nù tó yẹ kí n ninety sixty jọ. ẹwà ẹwà àtẹwà fẹ́ máa kìlọ̀ yín wọ́n fi tẹ́ ìdíje máa lọ ẹ máa lọ ẹ máa lọ mi ẹ máa bọ́tà láti bá mi. tọ́wọ́ ẹ pé ká máa lọ ní gbogbo nǹkan náà ló ní. ẹjọ́ ẹjọ́ mọ̀ lọ ẹjọ́ mọ̀ lọ onídọ̀rọ̀ ìlú tẹ́lẹ̀ náà ẹ̀yà ẹbí mi kò ẹbí mi kò ẹjẹ́ ń lọ sí ẹjẹ́ ń sí mukaila mukaila ẹ ń gbẹ lómi. kò sí wàhálà orí rẹ tí ó pè yín ó pè wálé ní ìsìn ẹ mọ tẹ́sí bọ́dà mi ẹ fún wa ní fifty fifty ìyá àkọ́kọ́ tẹ́ ti kọ́kọ́ sọ. ẹ fifty fifty thousand. o ti iṣẹ́ ń le gan iṣẹ́ tó rọ̀ jù láyé tó tó kéèyàn mú àlè tí ẹni bá yàn àlè wàhálà ìkòlè ju fifty fifty lọ. ẹ ṣe ẹ jẹ́ kí n kó wa ẹ ṣe. ẹ ṣe mo ti yẹ yín díẹ̀ tó burú lọ́rùn o. mo bá yé jẹ gidi fifty fifty ó tún kéré ó tún pọ̀ gan-an mo tún lè ní wọ́n dé ń bẹ̀. ṣé ó lọ dá ṣe sí. ìwọ tí wọ́n fẹ́ lọ dá ṣe ti ń no problem àgbà no problem. ìwọ tí wọ́n fẹ́ lọ dá ṣe ti ń no problem. bí ẹ ò da lọ́rùn ẹ̀ gbàgbé bí ẹni pé ìwọ gangan ló mọ̀ wọ́n rí. no problem àgbà. sí èrè sá abudulayi yóò ní ọmọkùnrin lálájí láì lọ́mọ́ka. card. so báwo dẹ̀ ni iṣẹ́ tí wà á tó jíde lọ́wọ́. iṣẹ́ yẹn ọmọ kò lè wẹ́ẹ̀ kó. kí ló dé. Ah, mi àká wọn gbẹ i can't leave hotel ọlọ́ọ̀mọ àjò. so òun tọ́lá ti sọ pé ní òde ṣẹ́ lóòótọ́ ti torí. ẹ káà wọn máa fọwọ́ tẹ̀ lára náà. actually ní tí ní máa pe àwọn kan máa wáṣẹ́ ní Dubai ní bóyá wà lè ṣe sísè sọ fún òun ṣe ní hotel so àti iṣẹ́ sales rep ṣì wà bẹ́ẹ̀. mo ṣe yẹn wà òkè sales rep yẹn wà òkè má bá wọn tajà ẹ wà òkè bọ̀ tó tẹ́ òyìn ọlọ́run máa jẹ àwọn ará bó oṣù yẹn máa fọ́ tẹ̀ lára. Kí ló máa wọrí máa lọ? Ẹ pọ̀ ṣùgbọ́n ọmọdé ó jẹ́ lókè. ọ̀rẹ́ wa èmi ò rí síṣẹ́ wèrè tá a gbà báyìí. kí ni ti ń la wàhálà lọ. ó ti ju wàhálà gan. gánà tàbá ṣe gangan tó bá jẹ́ pé a sílé tá a sọ pé a tá a jíṣẹ́ fún ọ pa n ṣe ṣé wọ́n fẹ́ mọ̀ ni. Ah, ká lé tá ti hmm. gbowó. a ti ń ṣe kínní bí òótọ́ bí òótọ́ ó ti ti ń diṣẹ́ lọ́mọ́ wa lọ́wọ́. gbọ́dọ̀ diṣẹ́ ni a gbọ́dọ̀ rìn bí ká kú ni. Ah, ṣé kò sẹ́ni kò jọ wèrè ni ó bèrè bọ́ọ̀gì fíǹkì kọrin kọjá. ó ṣẹ̀ṣẹ̀ jájá ni ṣé dákun pa ọ̀rọ̀ eléyìí ti já. òjò jẹ́ bó ṣe pa àwọn oníṣẹ́ ní ọ̀jẹ̀ tó bá dé bí kò yọ sí kò yọ sí èlò ló gbà lọ́wọ́ rẹ̀. kí n yọ sí kí n yọ sí káfí sẹ́tà ń ṣe yọ sí yọ sí kó sálé kó kó ẹjọ. good afternoon. she want to see you she want to see you. he want to see you. she want to see you. who are she. he he she. Eh. bẹ́ẹ̀ sì yọ ọlọ́ọ̀kan ní ti ń wò yín. ó kára màá sì kí a jẹ oníṣe oníṣe crazy mo ní no mo ní no it not crazy it's a kini. ó ṣàbò ní pé. you no get wife before hmm. she wan marry. I mean he say eh, eh, he say ẹ̀ẹ́dúbọ̀lá tọkàn I say no crazy o no crazy o no. jẹ crazy o. I say the time wey I hear tan ya katakatakata hmm. báyìí come before. ọlọmọ ìyá gbogbo wa ń wèrè ni o. le va te vis tu mich verarschen. ẹ ọ bẹ ẹ̀dùn sí torí mo ti ń sọ german <laughs> ta ló crazy nínú wa ta lẹni tó crazy nínú wa. ọlọ́run níjà ọlọ́run níjà wọn ni lórí wa àmọ́ ẹ̀ ń tí ran jù. no no no no no wait wait wait ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn. ẹ̀mọ̀ tó tú aṣọ lára. ṣé èmi ni mo crazy. kí lè wá ṣe ta ló crazy nínú gbogbo wa ọmọ tí ń bẹ̀rù wọ́n. irú ẹjọ́ náà ẹjọ́ náà ṣe ah! ìwé sí ah, ah, i. consider government vitamins for us ṣùgbọ́n deport wọn láti Germany tí mo dé wọn maintain gbogbo championship mi ládùúgbò mo ti wà under duress. ẹ̀yin lókì lókì ṣíkánù ẹ̀gbọ́n afàlà afàlà ìwúni ẹ̀ náà. ooo sókè mo ah! sọ fún mi pé ẹ sọ fún mi kó máa head last week ẹ sọ fún mi next two weeks again túkẹ́tẹ́ kí ni rẹ́díò wíkì náà jọ náà mo ní láti travel náà mo yà sọ̀kọ́ fún yípa àwọn fẹ́rẹ́ báwọn pàdé mi lọ ó ń dúró dé mi náà. ah mo gbọ́ dáadáa o mo gbọ́ mo ṣe fẹ́ sọ pé ní next two weeks ọba ayé ni wíkì ṣá ọba ayé ni wíkì wàá gba ìbọn dàbí kò ní bàjẹ́ fún ẹ. fílẹ̀ ṣìkàínò wà bẹ̀ ṣìkàínò wàá gba ìbọn dàbí ọlọ́run mo ti lọ tó bọ̀dá mi mo ti lọ tó mo ti sá mo ti ra tíkẹ́ẹ̀tì ẹ ọ ọgbà ọ so ó serious nípa travel tó fẹ́ lọ yìí náà. jọ́ǹtò lọ ọlọ́run kí lẹ́gùn mi ṣe tó farọ́ jù kí ni eégún mi ṣe tó farọ́ jù èmi wà bẹ́ẹ̀ ń jayọ́ lọ́ba wọ́n lọ́mọ tó bá gbésùn lálẹ́ ìwọ̀n kọ́ lọ́ máa gbésùn ìjọ kejì iná wọn two four seven náà ń lò Abu wà bẹ́ẹ̀ jimoni wà bẹ́ẹ̀ tìjàfú wà bẹ́ẹ̀ jọ kí ni fẹ́ máa ṣe kí máa mọ tí pẹ̀lú káàkiri. ok hold on tó bá wá travel nsìn ìgbà ló máa dé yàn. ah mo lò ara màá lò tó oṣù kan. Eh, yes. one month What um, possible game not ti dé nígbà yẹn. kò sí láti bò ń travel. Mm, tó bá máa dé mi náà fẹ́ travel. ah èèyàn máa nìka o mò ń travel sọ fún mi so bí láì ṣe rí nìyẹn. ọmọ mi fẹ́ travel mi náà sáré lọ ṣe one or two things. so èmi ni mo gbọ́ èmi tẹ́mi ń travel àbí mi sọ mi sọ pé tẹ́mi ń lọ fún wọn jọ́ mo lọ lọ ìlú wo lọ lọ. Hmm? ìlú do lọ lọ. àkókò Oǹdó ni Oǹdó àkókò. Oǹdó lọ lọ mo fẹ́ lọ yá àìsàn wà important gan-an. ti burúkú ni òdo ni mo sọ kò n travel. kí ni. tó bó tẹ́bi lọ ni mo lọ sí abroad mo lọ sí nàìjíríà. ọmọ owó ìmọ̀ ọgẹ́ ìṣẹ̀lẹ̀ níbẹ̀ ni kìwé bá gbọ́ ọmọ mi kàn pè ní àríṣe ó fẹ́ ṣí lè bí ẹ palọ̀ rẹ̀ wo ìgbọ́ mi yé àwọn fíìsà káwọn ẹ̀gbọ́n rẹ̀ ké lamẹ́ríkà kọ́ bá wa wọlé ọmọ fíìsà ni tutù jù àwọn tirẹ̀ ọ ti ní blọọkù nínú mi fẹ́ lọ yá àjà yìí ni. Ah, olórí burúkú ni ẹ ah, ah o lè ká àmì sókè bẹ́ẹ̀ ni pé òun lọ sí amẹ́ríkà òun lọ síbi tí mò ń lọ òǹdó ló ń lọ òǹdó nàìjíríà ló ń lọ. ìyọ̀ ẹ̀ ṣe òǹdó nàìjíríà òǹdó àkókò tó wá gbọ́ òǹdó àkókò ọmọ ayé bẹ́ẹ̀ dùn jù olórin kan wà níbẹ̀ àwọn ọmọ kéékèèké kan ṣẹ̀ṣẹ̀ jáde báyìí kan bá kọ orin kọ <laughs> lẹ́gẹ́ ọmọ orin kọ àwọn orin jùjú ni lóye mọ orin kọ kọ̀ọ̀kan àmúkọ̀ọ̀kan jùjú kọ. olóyè ló máa padà kú sí ọ̀sẹ̀ mi ju travel tán rẹ̀ ni ogbó wọn mú fẹsẹ̀ mi wọ̀ lọ́sẹ̀ yìí ó lè máa travel lọ́sẹ̀ yìí ogbó tó bá ti dé látọ̀ ńdò màá gbádùn máa pè ẹ́ eh. ondo eh? ondo eh wọ́n ti di báyìí. wíì mọ ohun tó ń ṣẹlẹ̀ èso ajé kìí wẹ́wẹ́ jẹ níbẹ̀ kémìlì. Please go on in here. Oh, God. you <laughs> let someone tell me what you know about love. Baby, I'm sorry. Baby, please forgive me. Wọ́n ṣẹjọ́ mi ṣe ìṣù mi ìjọ má bínú sí mi jọ nítorí ọlọ́run kọ́ mi. Olówó orí mi jọ ṣàánú mi. Baby, wọ́n ní mo kọ̀ jẹ́. Shut up! Tẹ bá ṣe kọ́tẹ́ ìmọ̀ àkùrọ̀ mi ṣù. Baby, wọ́n wípé ẹ̀ ni mo wà ìjọ ṣàánú mi. Kí ni kan tí mo ṣe fẹ́ tọ́ mi ká? Honey pie. Why did you do this to me? Why did you have to lie to me? My sugar, in my cupcake. Please, I'm sorry. Kí ló tẹ máa ń ṣe obìnrin náà tẹ báyìí nílẹ̀ lọ́rùn? Láti gbogbo tí mo ti ṣe fún ẹ. Mo gbé wá sí Dubai láti fún ẹ ní treat. Ó wá fi ọbẹ̀ yìí jẹ mí níṣu. Ìkọ́ tó ṣe fún mi yóò dá o. Mi expect kò lè ṣe buy báyìí rárá. Kí ni kọ́lọ́ tí mo ṣe fún ẹ? Yíká. I don't even expect you can do this to me. I'm sorry. Baby girl to your love. Kí ló ń bẹ̀ mí fún? It's me. Kí ni kò tó ń bẹ̀ mí fún? Ojú lẹ́yìn tí mi mo ṣe ń bẹ̀ mí. Ojú ń gbà mí tí kì í fún ẹ. Tọ́lá sọ pé mo ló máa ṣe lókun báyìí fún mi, màá ní pé lọ ni. So you could do this to me. My Lord, I really love you as well. I'm sorry. Sorry. Sorry, just come closer. Forgive me. Thank you. Thank you. Thank you so much. I love you. <laughs> right? Yeah. So it's a problem. Mm, I promise you. What is that, Richard? I love you. Mm. Thank you for bearing with time. At all, at all, it's a promise. Me love it tight. No, me love it tight. Don't worry, I will be there now. Ìfẹ́ dùn bí oyin, ìfẹ́ dùn bí oyin ìfẹ́ dùn bí oyin ìfẹ́ dùn bí oyin. ọmọ kẹ́mi ò bízí wọ ni wọ́n ń bízí sọ ọwọ́ ẹ̀ nìyẹn wà náà. ok ìgbà wo la máa rí rẹ. okay jẹ́ ká fi next week. That's good, right? All right, thanks, dear. That's my baby. Yeah. Take care. Yeah, take care. Bye. All right, later, then omi sẹ́yìn kí ni mo fẹ́ ẹ má bínú. ẹni tí ẹjọ́ wọlé ní ìsìn táwọn ti lọ ní ìsìn bẹ́sẹ̀ ń wo èèyàn mímọ̀ mi ni ṣé ń bèbí ni èèyàn mímọ̀ mi ni wọ́n tó ti yé yín bẹ́sẹ̀ ń wo ohun èmi àtọkọ wọn jọ rò pọ̀ ni hmm. ọkọ wọn wá ti wá gbé àwọn sẹ́kàn fèmí ó sọ fún mi pé èmi èmi obi tí má ti lè fojú kan ìyàwó àwọn pẹ̀lú ọkùnrin o wípé kí n mọ sọ ohun tí wọn bá ń ṣe o kọ́mọ lọ jẹ́ pé bóyá ìyàwó àwọn ń ṣe sí náà o tó ti yé ẹ̀hẹ́n nígbà tẹ́mi sì ti rí yín ṣe mọ̀ pé gbogbo bẹ́yìn ṣe ń bọ̀ tẹ bọ́lẹ̀ tẹ wọnú bẹ̀rẹ̀ tẹ da kọ́kọ́rọ́ tẹ fi wọnú lé lọ tẹ tún bọ̀ tẹ tún wá da kọ́kọ́rọ́ padà kó tó di pé ẹni kí wọ́n mọ̀ lọ <laughs> ni mo fi wò pé kí n ní kí n kọ́kọ́ béèrè béèrè lọ́wọ́ yìí ẹ wà ń bí ta fi dé ta tún fi bọ́ ta sìn. mo sọ yín ni ọlọ́run mọ̀ kí mo sọ yín ẹlẹ́dàá yín mọ̀ kí mo sọ yín ni tó ti yé yín ṣe rí ẹ̀yin kọ́ yìí mo wá fẹ́ béèrè béèrè lọ́wọ́ yín pé ṣé kì í ṣe pé bóyá bẹ́yìn àti wọ́n ti jọ wọnú ilé lọ tójú tèmi ò tó tẹ́ lọ sí kéde pé bóyá ẹ lọ fọ́ra yín lẹ́nu. kókó náà lẹ sì ń sọ yìí náà mo sọ ní gbèmí àti èèyàn ọjà ìgbà tó pọ̀ tá à ń sìn ṣẹ́rẹ́ jẹ̀ lẹ́nu ẹ̀ tí mo sọ pé inú ni àbí pé mo ti omi pé ṣé kì í ṣe pé bóyá ẹ lọ bàlera yín bóyá ẹ lọ bára yín ṣe àṣepọ̀ kankan torí kọ́kọ́ rẹ ti fi sọ mi o mo ṣe tí n bá fi lè mọ̀ kó ń ṣe sìn náà bó ṣe wà láì ọkọ rẹ̀ ní nísìnyìí náà ní sọ̀kọ̀kọ̀ rẹ̀. Hmm ẹ jẹ́ kí n jẹ́ kó fast hmm. kí n tètè dá inú oṣù ṣe ní fóònù. fóònù mo ní mo ní mo ní. tó ń ṣiṣẹ́ dáadáa. ó ń ṣiṣẹ́ ó ń ṣàwọn iṣẹ́ kan. ẹ ó simple ẹ̀dẹ̀ tẹ gọ́ọ̀gù sórí ẹ̀kẹ́ béèrè ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ló máa fún yín láǹsà náà. ẹ kẹsì máa wo mo sì nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ yẹ wá ẹ wá mo nífẹ̀ẹ́ yín ni mo ṣe ń bá yín sọ tí mo bá yín sọ yìí ẹni tí ń lọ yèmí rí tán ẹ̀yin ò lè rí tán tó mi bó ṣe wà sẹ́mọ̀ pé mo lè rí nǹkan kí n ní ìrì mọ́ àwa lè rí ọ̀rọ̀ àná ká sì sọ di mo tó mọ́ bẹ́ẹ̀ sẹ́ ń wò mí hùn bí wọ́n ṣe ń lọ òun a lè sọ pé wọn a tún lè sọ pé wọn mọ́ àbí kèsì ẹ̀ àǹtí fún mi <laughs> àǹtí fún mi <laughs> ẹ wo ẹ wo ọ kíní ń kíní ń le gan o. àlàyé yín ò yé mi tẹ́lẹ̀ ni eh, ṣé nígbà tẹ́ ṣẹ̀ wá tún tẹ̀síwájú dáadáa làwọn àlàyé yẹn yé mi. ó ti yé yín báyìí wọ́n ti á yé mi o èèyàn lẹ́yìn o <laughs> èèyàn ní eh, but ẹ sọ pé ẹ lè rí ká tó sọ pé àrí mọ́ ká tó sọ pé èrí mọ́ ìwà sọ̀yẹ́ máa depend bẹ́ẹ̀ mi bá ṣe ṣe hmm. àtàwọn èsì tí n bá fún yín. báyọ̀ eh, àti ìrísà wà lọ́wọ́ wa a lè kọ́ ká tún parẹ́. Eh, èèyàn ní irú yín ló yẹ kí ẹ máa pàdé lóde <laughs> èèyàn rẹ èèyàn ní èèyà èèyà ẹ má jẹ́ kójú tì ẹ má jẹ́ kójú tì tábà sọ pé eh. ẹ ẹ rí mi ń kọ́ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wá bí rárá sá ẹ ráyè wá bí ẹ̀yin wá ẹ ní <laughs> ẹ wá tí ẹ mọ owó ẹ bá bá jẹun ẹ <laughs> dàgbà ẹ sòrire ẹ tún pàdé nbí àbí lágbára Ọlọ́run ẹ̀yin ẹ mọ wá tó ti yẹ yẹ yìí ti free ẹ ní sórí burúkú ah! àwọn èèyàn nu ní ìsìn àárín kìíní ìmú clear limits bí àwọn fọra wọn lẹ́nu bí àwọn ìjìnra wọn Ọlọ́run nìkan ló yé ilé ìdìdì tó ń wà rẹ ṣe mu wọn àárín kankan ìyàwó yóò ṣe èsì náà ló kọ́ mi <laughs> mo wà ókè wọ́n kọ́ náà tún ẹni bí kí ló fẹ́ gbọ̀ngàn sọ nǹkan tó fẹ́ bá jẹ́ iyán kun kí máa kú fún ó bèrè mi ló kọ́ mi ó gbọ́ mi tèmi bí ṣojú bá mi kó àwọn aṣọ yẹn síta eh, aṣọ ẹ̀ gbogbo àwọn aṣọ ẹ̀ boxers ẹ̀jọ̀ everything pẹ̀lú singlet ẹ̀ ti máa kú sínú eh, machine ẹ̀jọ̀ bá mi kú síta kí ni ìfowópamọ́ ẹ̀ ti It's délé yìí bí kò ṣe stress now. mi ṣẹ̀ṣẹ̀ máa ṣe nǹkan lé náà <laughs> all right baby all right ẹ kò take care ẹ ọlọ́wọ́ àtúbọ máa bù kún ẹ you continue to prosper my darling okay okay okay all right later ọlọ́run ò ṣe o tí mi ò gọ̀ bí ọ̀rẹ́ mi fún mi èmi tí mo mọ bó ṣe ń ṣètò ilé dáadáa. Hmm. ẹ káàbọ̀. <laughs> ẹlẹgbàgbà <laughs> ah, ẹ kílẹ̀ gbèmí lẹ́ẹ̀kan. Salim. <laughs> Ah! ẹ kí ẹ jẹ kan. afa ọwọ́ ti bá ọ̀rẹ́ ti gbé ṣe wà yẹn. Ah, a dààmú. a mọ̀ rí nǹkan kan mú wa lórí. a dààmú. a ní eh. fóònù. Eh. a ní fóònù ọlọ́run. báwo la ṣe fẹ́ mu. Eh, tá a bá ti fojú rí náà la fojú rí ẹ̀yin kọ́ yìí sẹ́yìn kọ́ yìí ṣé kí mọ́tàn yìí ṣe rí mo rí nǹkan mo rí nǹkan ní tilẹ̀ tọ́ náà níbi tí mo dúró sí tí mo ti dúró máa já mi o ah, ah, níbi tí mo dúró sí mo lẹ́gò sí mo sì rí taxi kan nù tí màá rí taxi báyìí tí màá rí ẹni tí yóò gbẹ́sẹ̀ bọ́lẹ̀ báyìí mo wojú rẹ̀ báyìí ó di ìyàwó yìí àtọkùnrin kan <laughs> àwọn méjèèjì bá kàn lọ wọ́n ń lọ mọ̀ ń wọn mọ̀ ń mọ̀ ń wọn mọ̀ ń wọn bí wọ́n ṣe ń lọ ẹ̀kan náà àfi sọ́ọ́ gan-an nínú òtẹ́ẹ̀lì nínú òtẹ́ẹ̀lì kí ló ṣe yín lójú. bí wọ́n ṣe wọnú òtẹ́ẹ̀lì nu nígbà tí wọ́n wọnú òtẹ́ẹ̀lì báwo pé ìtì rí ìtì mo fẹ́ mú un bá tún tẹ̀lé wọn mo sáré tí ẹ lọ gba kíní kíní bíi receptance eh, eh, níbi receptance òtẹ́ẹ̀lì wọn sáré gba kíì wọn gba room one one seven mo tún tẹ̀lé wọn mo tún tẹ̀lé wọn àfi wíìtì òtẹ́ẹ̀lì ọba tilẹ̀ fún wọn kí wọ́n mọ̀. ní ó sẹ́ẹ̀dì. ẹ́ ní ó sẹ́ẹ̀dì wọ́n kúnlá. o tiẹ̀ tí ìnáwó tán gbaná ẹ máa sọ̀rọ̀. wọ́n sà ti ilẹ̀kùn báyìí tilẹ̀kùn nú èmi mo sà dúró mọ sọ́wọ́n títí títí tí nígbà tó dé àárọ̀ ní ìmùgbà tí wọ́n lọ mọ́ mo ti sùn gbàgbé mo bá tara jé mo bá lọ bá ẹni tí ó fún wọn kọ́kọ́rọ́ pé ẹ dákun àwọn tí wọ́n ṣe ṣe wọ́n máa rí pé ah, àdúrà mi pé ìyàwó yín ọwọ́ wọn mọ̀ ọwọ́ wọn mọ̀ èmi gangan máa wò pé ah, kí tiẹ̀ lọ jẹ́rìí ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wọnú ilé lóòótọ́ mo bá rí kíní táwọn ọmọ kéékèèké máa ń fún ọ báyìí kíní kíní gbìlóngbìlón tí wọ́n máa ń fún ọ ni mo bá ń bẹ̀. Fáta sísọ fún mi pé wọn ò ṣe sì náà níbi tí mo pé ọwọ́ ìyàwó mi mọ́. Ẹ̀kọ́ ọkọ̀ bá nǹkan kan ní gbòmgbòmù. Ọwọ́ ìyàwó mi. Ó Ẹ̀yin kọ́ yìí, ẹ má jẹ́ kémi ọ̀parọ́ fún yín. Sẹ́ẹ̀rì èmi náà ṣiṣẹ́ owó tẹ́ ẹ fún wa ṣùgbọ́n ọlọ́run ò kádàrá pé iṣẹ́ wọn wọ́ọ̀kì torí jẹ́gẹ́jẹ́gẹ́ mi wọ́n ní mo ti ẹ̀kọ́ kọ́kọ́ mi tí mo ti lẹ́gò sórí ẹ̀kún mo ní ọwọ́ tàgádá gòdò wọn aláwọ̀ ẹ̀kún aláwọ̀ agílí tí ọwọ́ tàgádá gòdò wọn orí ẹ̀kún ni mo lẹ́gò sí mọ́ọ̀nù ló gbé jíìpù wa wọ́n sì fẹ́ ra omi sínú ọkọ̀ mo sì rí mọ̀dàmú tó ti dúró tó ti ń wá bí wọ́n ṣe sí bùtù báyìí àbí ọ̀rẹ́ ìkúrú nínú kúrú níbi abẹ́ kínní ziri sísá ṣe lọ bàbá kòkè omi méjì ibẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí ní lọ látàárọ̀ lébi ìdé wọ́n sá ń lọ àbá ń lọ làbá ń lọ làbá ń lọ wọn rí kókó òbí kankan dé sísí sílẹ̀ fi sú láti ilé òfin súbà mi ti gọ́ra mi bí mo ṣe rí ọkọ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìwà tí ìwà tí nílò kì ní ṣe jùkún jùkún jùkún wọn ò gbẹwẹ pèlè wọn ti fọra wọn lẹ́nu kí yọ kí ní jáde bá àsọkọ̀ ń já sínú gálọ́ọ̀bù mi torí gbogbo eré sàṣe lọ́rùn tílẹ̀ fi mọ́ ìdájí lọ́sà wọlé lédè púpọ̀ ádámù gan. tó nǹkan tá ẹ̀ ń sọ fún mi sì ni pé mm. gbogbo nǹkan tẹ rí ẹ̀ ní real and direct evidence kankan. ẹ ẹ wọ́n ti sọ fún yín pé aago sí kíní fóònù lọ́wọ́ wa àmọ́ mo dénú yàrá tí mo sọ wọn mo rí gbogbo kọ́ńdọ̀m ah! ṣùgbọ́n ká mọ́ ẹ mọ̀jà àtàrà wa jẹ ìyàwó yín èso ń sìnà. wọ́n èso ń sìnà ẹ̀yà ẹ mẹ́rin fún ọ̀bẹ̀rún lọ́wọ́ ẹ̀jọ̀ ìyàwó yín. ok mo ti rà á. ìyówó tẹ̀ fún wa bí ká tún kó kòtò ní bá a ti fẹ́ kó sí ó ti dà bẹ́ẹ̀ ẹ̀ nǹkan tí mo tẹ̀ á fẹ́ sọ owó simple ìgbà tí mo fi ń lówó pé kẹ́ bá mi mú ìyàwó mi tó ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀dẹ̀ rí mú ẹ̀ bá ń kó mi padà owó owó tí mo kú fún yín. Ah. ẹ àsanwó náà gbé náà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́kùn one fifty ìjà lọ́pàá. èmi mú kálá olórí burúkú ló jẹ́ kẹ́ ẹ gbé òkú nígbà tí wọ́n one fifty one fifty yókù náà wá gbà ẹ̀. Ah, ok balance lẹ wá. ẹ bá ti lọ ah. straight. ẹ sọ́kù ọkù. ẹ bá ti lọ straight. ẹ mọ ẹja ẹja balance ni ẹja. ṣé káàṣì ẹ fẹ́ àbí dọ́là no cars cars àwọn ọ̀daràn láàmú náà ṣe cars cars sórí èèyàn tó ló bá ṣe. àwọn kan àwọn mi wà lọ́jọ́ pé. no doubting. ọ̀daràn ọ̀daràn. Ọ̀ṣọ́kọ́tọ́. I be gentleman. For Calabar, I know they look good face For sure, photo, I be gentleman. For Calabar, I know they look good face Papa, hey. Papa, oh, Papa, hey. Papa, hey. Papa, hey ọláyínká má jẹ́ kó mọ̀ pé adìyẹ tó yàgbẹ́ sí ìṣàsùn ilé ara ìlú bàjẹ́. ọ̀ṣọ́kótó abidjan to one for Calabar I no dey look with reflection. ọ̀ṣọ́kótó abidjan to one. For Calabar, I know they look with face you. Bagare! Bagare! Bagare! Ogana you be. Ogare! Oh, Ogare! Don't be wise like the smartest. Don't try to fool me. Cause I'm not a fool. Oh, don't be wise, baby. Like the smartest. Cause don't try to fool me. Cause I'm not a fool. Let your patronage be cool. Cause I'm playing cool with you. Let your patronage be ọ̀gá ooo ọ̀gá ọ̀gá I know we dem tomorrow try to be smart for Sokoto I be gentleman for Calabar I no dey look with your face. Yemi darling, Yemi mo, don't worry. Yummy, yummy, yummy. Yeah. Hey, orí mo ti lọ. Ìgbà tí kò mọ ẹni ìgbẹ́, kí a má lọ sọnù. Ẹ́ ó má lọ sọnù o. À ó kà. Àwọn tí lè

just plans. But you Let someone tell me ọ̀rọ̀ tí mo wí jọ sí ó wá ṣe náà ní ìṣẹ̀lẹ̀ rẹ̀. mo Some would say love is a stupid thing, but I say love is beautiful mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ lórí ìyàwó. It's a high time for you láti mú ìyàwó gidi wálé tó fẹ́fẹ́. Mind you, n tó mú mi máa sọ ilé ìfún ẹ̀kú wípé ohun tèmi náà ti experience kọjá ni. Ó kú jọ nínú ìtàn wípé àkàkékeré lọ́wọ́ èmi náà ti fi lówó. Lásìkò ìgbà tí ọlọ́mọkùnrin tó bá dẹ̀ wà o rẹwà o yáyì o ṣe é rí o tún lówó lọ́wọ́ o ní mẹ́ni tó ń fẹ́ tìyẹ kí kì í ṣe pé kò fúnra ẹ̀ farabalẹ̀ kò ju ìfìkan pàtó o jẹ́ ìwà tiẹ̀ ẹ̀jọ̀ máa ṣe lọ́kọ̀láyà lójú ayé ìyẹn ni láìpẹ́ nítumọ̀ otherwise gbogbo tó ń ṣe kò nítumọ̀. Hmm. Ìfẹ́ dùn yóò yí. Ìfẹ́ dùn yóò yí. Bàtí mo rí kọ́ yìí èmi náà fi ọ̀rọ̀ tó wà tó láti fi wà sọ. ṣe rí ní ọ̀rọ̀ tó ní àwọn ilé mo ti gbé ọláyínká wá sílé mo dẹ̀ sọ fún ipò ọláyínká ni mo fẹ́ fẹ́. Let someone tell me. àwọn àgbà sọ wípé bí ọmọdé tí wọ́n bá ń gbégi nígbó lọ pé àgbà ló mọ̀ọ́dé tó ń wò sí. oyè tí làgbà ń wò làgbà fi ń sọ orí eléyìí sórí ní tí ojú mi ti rí ó ṣe é ṣe kó mi ti yẹ mi máa sọ léèdì mọ́ lóòótọ́ ló mú ọmọbìnrin kan mo bá jẹ́ òtítọ́ tí mo bá jẹ́ bàbá ẹ̀ gidi ìdí tí mi ò ṣe lè dédé àfẹ́tẹ̀ kí ni mo ṣe mọ irú ìfẹ́ tó ní sí mi ò mọ amount of love tó ní fún ẹ báwo ni ṣe máa lajú mi lẹ̀ kíkà lùbọ̀ kó sí i ẹsẹ̀ gèrègèrè nílé àjọfẹ ni àjọfẹ kú tán ààrẹ nìkan kan o sórí ìtọ́ náà mú wá yẹn kí ni òfin aláṣọ láti pé ìyàwó tó máa bẹ́ẹ̀ kalẹ̀ ni kí ni ìdánilójú tó ní tí yóò sọ fún ẹ pé owó ọwọ́ ẹ ló ní or one thing or the other kí ni ó sọ fún ẹ wípé love ló ní sí ẹ tó fi ń tẹ̀lé ẹ ṣoṣooṣù. I am talking from experience. You don't get it now ní tèmi rò fún oúnjẹ sí fúnra do láti gbogbo oríṣiríṣi tí wọ́n lè gbé wọ́n ti yẹ kó lè jẹ́ kékeré tó máa fi tán wọn so that wàá lè fúnra ẹ̀ mọ́ tó jẹ́ ìyàwó gidi tó máa bẹ́ẹ̀ kalẹ̀ wàá lè mọ pa mí kú wàá lè mọ èyí tó jẹ́ pé ọwọ́ ẹ̀ nínú ìyẹn tí yẹn ṣe lè délé àfẹ́ àlẹ́ ó dẹ̀ máa wù mí kó try kó ṣe tẹ́sí woman will favor because one thing they need the right mo fẹ́ kan léde ó dọ̀la ó bímọ fún ẹ ní ọ̀rọ̀ yìí wọ̀ kó fẹ́ mi lọ́la ó tó dọ̀dọ̀ la kó tó fẹ́ mi ilé olóró ọ̀gá wẹ̀rẹ̀ òun ní èèwọ̀ ní ìyàwó kan ló máa bá ẹ̀ka mi àdásùn náà ní ìfẹ́ ìfọ̀rọ̀ ẹ̀rẹ́. from a good home or from a good woman she's a very very good girl èmi dẹ̀ ti rí pé èèyàn tí mo lè fẹ́ tí mo bá mi kalẹ̀ òun láyé wá ọláyẹmí tó bá sọ pé ọláyínká yẹn náà ló ń ṣe ìṣúná nìyẹn. bá ti ṣe láàárọ̀ ọjọ́ ó máa affect you like till the end of your life ọlọ́run ní ṣe sí tó dá mi lọ́nà tó bá jẹ́ yín káyọ̀ náà ni ọ̀nà wa kà wá máa bá wa ṣe that is that on that. Ọ̀rọ̀ wà ní Friday. Àwọn wọ́kàtí wà ní Friday. Ìṣẹ̀lẹ̀ fi yàn gan. Ọdún kò ṣẹlẹ̀ ní pé Friday yẹn wọ́n kó i Thank you so much. God bless you. the to know. Would like to see tó bí mi ló máa ń pa òwe kan a ní ohun òun kó òun advice ẹ ṣùgbọ́n kò mú òun kó gbàgbọ́ torí irú ọjọ́ èyí èmi ti wá ní ìlọ́jọ́ lọ́wọ́ ọ̀wọ́ báyìí mo advice ẹ òdì àmọ́ nígbà tó rọ̀ mí wá ṣe oṣù ẹ̀mọ́ tó bàbá gidi lónìí àbí bẹ́ẹ̀ kọ́ lórí ó mà ṣe o bọ́ọ̀rọ̀ ẹni bá jalè òṣè náà là máa wí kiri kó ṣe fún ẹ báyìí èmi bá sọ̀rọ̀ ìwọ níbẹ̀ ẹ̀kọ́ lẹ́yìn ọlọ́run òbí ẹni ló kù àbọ̀wọ̀ ni ìwọ náà dẹ̀ pèlè ìjọ náà o ní kò pọ́síbù kí n rí inú lọ́lẹ̀ kí n lè kọ́ ọmọ mi máa wọ bẹ̀ lọ kò ṣeé ṣe látàrí oríṣiríṣi láti rí la fi ń àdáìsí àmọ́ ẹ̀ gbọ́ ajá tó máa nu onígbọ́fẹ̀rẹ̀ ọdẹ. Anyway, thank God we ó bad. ní kò bàjẹ́. Ilé ìyàwó ajẹ́ kó tún èrò ara ẹ̀ pàdé sí. Wàá wá ṣe ìdí ẹrù ẹ láti lẹ̀. Wàá wá lè jí kó lè báyìí. Àbí èmi rí mi. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ wípé kò tí ì wọ̀ ẹ́ lára jù. Wàá wá túnra mú o. Obìnrin bá kọ ni, obìnrin náà la máa fẹ́ o nítorí à nítorí pé mọ́tò pààyàn kàná ní fi mọ́tò dóòbò ẹ̀ ṣùgbọ́n pẹ́ni tí mọ́tò pa mọ́tò náà ló máa fi dóòbò ẹ̀ ó túmọ̀ sí pé ẹni tí obìnrin disappoint obìnrin náà ló máa padà fẹ́ kí ló tí rí kí ló tí ṣe kí ló tí mọ̀ nílé ayé ẹ̀ níjọ mo ti dáyé mo rí kan rí politician kan ọjọ́ tó máa lọ dìbò fún ó ọ̀la òun àtòbìnrin ẹ̀ wọ́n dẹ̀ jọ gbéra wọn mọ́jú sílé wọ́n jọ sùn mọ́jú wọ́n di jọ́ọ̀bù lóbìnrin yẹn tó ṣubú mi ìyẹn tó ń kọ́ kékeré ni gbogbo wọn òbìrí là ń pè lóbìnrin ọ̀rọ̀ obìnrin kọjá pé kò pàdé níjọ́ kan ní o ti nífẹ̀ẹ́ àmọ́ eléyìí ò wá ní sọ fún ẹ wípé ò ní obìnrin o nítorí bó ṣe wà nílé ló wà ní gbàngàn obìnrin ní àṣerú ẹ̀ látàrí disappointment tó ti rí lọ́dọ̀ ọkùnrin náà ni ọkùnrin náà dẹ̀ tún ṣerú ẹ̀ látàrí ìrírí tó ti rí lọ́dọ̀ obìnrin àmọ́ wà wá gbé ọpọlọ lẹ̀ wà á rorí ẹ̀ dáadáa rò pẹ́ mi kò tó ní ìfẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ lórí mi ò sọ fún ẹ pé gbogbo obìnrin náà lórí bákan náà yóò tọ́ bó lè ṣe wà nílé náà ló wà nígbà Right